ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa ọlọ́run elédùmarè mo kí gbogbo ẹ̀yin bàbá mo kí gbogbo ẹ̀yin ìyá tí ẹ̀ ń gbọ́ mi nírọ̀lẹ́ yìí mo kí onílé mo kí àlejò mo gbà á ládùúrà wípé bí olúwa ti ń jẹ́ olúwa bí ọ̀run ti ń jẹ́ ọ̀run tí ayé ń jẹ́ ayé gbogbo ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin bàbá mi tẹ̀ ń gbọ́ mi ayé ò ní fi ẹ̀jẹ̀ yín pa títì láró dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí ogun dùgbẹ̀dùgbẹ̀ kò ní já sọ̀dẹ̀ yín o ó kéré ó tóbi bó sì lè hùn kó rí láyé lábẹ́ bó sì lè hùn kó rí ìmọ̀ta ò ní ṣẹ́ mọ́ yín lára mo gbà á ládùúrà lábẹ́ bó sì lè hùn kó rí akóbáni aládàáwá bá lórúkọ Jésù olùgbàlà wọn ò ní ráàyè nílé yín gbogbo ibi tí ẹ bá kọjú sí lórúkọ jésù ọ̀nà ayọ̀ kó máa là níbẹ̀ gbogbo ohun tí ẹ bá béèrè lọ́wọ́ olúwa nínú ìgbòkègbodò ìtẹ̀síwájú ọmọ yorùbá yìí mo gbà ládùúrà ọlọ́run ò ní fi àṣẹ ẹ̀rí kò ní fi dùn yín mo gbà ládùúrà o gbogbo ojú tó ń rí mi ẹ ò ní rí korò mo gbà ládùúrà gbogbo etí tó ń gbọ́ mi ẹ ò ní gbọ́ èrò ibi mo gbà ládùúrà gbogbo obìnrin ayé gbogbo ọkùnrin ayé agbára tí ń jẹ́ ajé kò ní jìnnà sí yín o gbogbo ìgbòkègbodò wa lórí ilẹ̀ Yorùbá yìí mo wá sọ lónìí lábẹ́ bó ti lè hùn kórí kò ní já sí pàbó ẹ ò ní rógun àìsàn ẹ ò ní rógun àrùn ẹ ò ní rógun ọfà gbogbo ẹ̀yin abilékọ gbogbo ẹ̀yin ọ̀dọ́bìnrin gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin bùrọ̀dá tẹ́ ń fọ́lù wa tẹ́ ń láìkí péjì wa tẹ́ ń sẹ́ndí owó káàdì sí wa mo gbà á ládùúà lórúkọ jésù èdè òní dìín lórúkọ jésù ẹ̀fún òní fún yín ó kéré ó tóbi ìdààmú ayé kò ní wá yín kan o bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ìṣẹ̀dá ẹ̀mí àti yín ò ní gbàbọ̀dè láé àti láéláé àmín àmín àmín lórúkọ jésù kristi ọ̀rọ̀ díẹ̀ ni mo kàn fẹ́ sáré sọ nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ díẹ̀ ni mo kàn fẹ́ sáré sọ nírọ̀lẹ́ yìí mo sọ̀rọ̀ kọ́ lánàá mi ò parí ẹ̀ mo ní kí ló kàn tí Yorùbá fẹ́ ṣe kí ló kàn fún ọmọ Yorùbá níbi tí gbogbo nǹkan dé báyìí kí ni nǹkan tó kàn fún ọmọ Yorùbá. mo fẹ́ kọ́kọ́ bá gbogbo àwọn ènìyàn tí wọ́n gbé gbá ìbò mo kọ́kọ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ díẹ̀ kí n tó sọ nǹkan tó kàn fún gbogbo ọmọ Yorùbá. ṣe é rí ọ̀rọ̀ yìí màá sọ ìtàn ọkùnrin kan tó ń sin pẹ́pẹ́yẹ ìtàn ọkùnrin kan tó ń sin pẹ́pẹ́yẹ ni mo máa sọ fún wa lálẹ́ yìí ọkùnrin tó ń sin pẹ́pẹ́yẹ yìí ó níyàwó kan nílé ìgbà tó wá yá ó wá yọ sí wípé àfi kó níyàwó kejì kọkùn ẹ̀ tó lè balẹ̀ láyé ó wá lọ fẹ́ ìyàwó kejì pamọ́ ṣùgbọ́n ìyàwó kejì tó fẹ́ pamọ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ gbé gbà ìbò gbogbo ẹ̀yin politician yorùbá ẹ̀yin ni mo fẹ́ bá wí báyìí o mi ò mọ̀ bóyá ẹ gbọ́ pé wọ́n tún ti já wọ́n tún ti já wọn kan sí my twelve lánàá sì jẹta lọ́ọ̀rì kan tún wọlé sí my twelve so ọ̀sán yìí ni ìròyìn ń tẹ̀ wá lọ́wọ́ wípé gbogbo àwọn ará festac inú òfì inú ọ̀la ni wọ́n wà pé kódà police station Festac Town wọn ò lè wọn ò lè sùn kọ́ fojú méjèèjì sùn lọ́wọ́lọ́wọ́ báyìí now gbogbo ẹ̀yin tẹ́ gbégbá ìbò gbogbo ẹ̀yin ọlọ́pàá gbogbo ẹ̀yin sójà tẹ́jọ́ ọmọ Yorùbá adakẹ́ ya mi létí báyìí torí nǹkan tí mo fẹ́ sọ yìí ọkùnrin onípẹ́pẹ́yẹ yìí ó wá lọ fẹ́yàwó kan pamọ́ láì fọ̀rọ̀gùn kò mọ̀ wípé abàmì ọmọ lòun lọ fẹ́ abàmì ọmọ ó kéré ó tóbi lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń bá mi ṣe abúrọ́kàsí mi kò ní wọlé tọ̀ yín kò ní dé báyín lálejò ìyàwó ẹ̀ tó dẹ̀ fẹ́ sílé kẹ̀dẹ̀rí abàmì lòun náà ṣùgbọ́n ṣá abàmì ju abàmì lọ ìyàwó ẹ̀ tó fẹ́ sílé yìí olójú méjì ni ó ti mọ̀ wípé ọkọ òun máa padà fẹ́yàwó mi ṣùgbọ́n kò fún lára ìgbà tí ọkọ ẹ wá lọ fẹ́yàwó mi ìyàwó tí ọkọ ẹ fẹ́ yìí òun lọ́rán láti wá pa ìyàwó láti wá pa ọkọ ẹ tọkọ ẹ bá ti wá fẹ́ jáde kúrò nílé ìyàwó ìyá bẹ̀rẹ̀ sí ní sunkún kì í ṣe pé tọkọ bá ń lọ síbi iṣẹ́ ní ìyàwó a máa sunkún o but ọjọ́ tí ìyàwó yẹn bá ti mọ̀ wípé ó máa ya ọ̀dọ̀ àlè ìyàwó ìyá bẹ̀rẹ̀ sí ní sunkún torí wípé àwọn tó sọ fún pé kó lọ fẹ́ ìyàwó kejì àwọn ọ̀tá ẹ̀ ni àwọn tó fẹ́ palára ni láì fọ̀rọ̀gùn tí tó bá ti fẹ́ lọ sọ́dọ̀ ìyàwó kejì ìyàwó ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní sunkún kí lóhun tó fa ẹkún ọmọbìnrin yìí kàkà kí ọkùnrin yìí kó pe ìyàwó ẹ̀ kó bẹ̀ kó rọ̀ wípé aya mi kí ló dé tó jẹ́ pé gbogbo ìwà tí mo bá ti fẹ́ lọ síbi tí mò ń lọ ìwà máa sunkún á gbójú kò ńlẹ̀ á ní àkútùkù rẹ bó tilẹ̀ òǹkó sun ẹkún tó o ò bá sun ẹ̀jẹ̀ òjò owó obìnrin ìyàwó ẹ̀ ń wò pé ó rò pé torí pé òun lọ sí ọ̀dọ̀ àlè lòun fi ń sunkún meanwhile ó ti sọ fún ìyàwó ẹ pé ìjọ tí ọkọ ẹ bá ti wá bá ẹ tó bá ti fọwọ́ ra ẹ lórí tó bá ti bẹ̀ ẹ́ pé kí ló fà á tó fi ń sunkún ìjọ náà ni o tó ní oore ọ̀fẹ́ láti tú àṣírí awo fún ṣùgbọ́n tó bá rí ẹ tó ń sunkún tí ò wo ọ̀dọ̀ ẹ tó kàn ń lọ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà ìwọ náà ò gbúdọ̀ sọ fún o tó o bá sọ fún ìwọ la máa fi dípò ẹ̀mí ẹ̀ tọkùnrin bá ti fẹ́ jáde ìyàwó á bẹ̀rẹ̀ sí ní sunkún kàkà kó dẹ̀ wojú ìyàwó ẹ̀ pé aya mi àṣàkẹ́ ìdí ìlẹ̀kẹ̀ ojú rúgún régé eyín mẹ́nu gún ó ti yé yín gbogbo ohun tó yẹ kó sọ fún ìyàwó ẹ̀ láti fi rọ̀ ọ́ wálẹ̀ kò ní sọ akájú sókè ni bí ajá mi ló pa ìyàwó òde lórí ọ̀fẹ́ wọ́n ti sọ fún nínú ẹgbẹ́ wípé nínú ẹgbẹ́ àgbáyé tó wà wípé tí ọkọ ẹ ò bá ti rọ̀ ẹ́ o ò gbọ́dọ̀ sọ fún o tó o bá sọ fún un ìyà méjì ló máa jẹ wàá jẹ ìyà pé ó ṣàìgbọràn wàá dẹ̀ gba kú ẹ̀kú tó bá ti fẹ́ jáde ìyàwó abẹ́rẹ́ sí ní fapá jánu á máa fẹsẹ̀ janlẹ̀ á máa ké láì fọ̀rọ̀gùn ọkùnrin yìí ó jáde níjọ́ kan kò padà wọlé mọ́ ọkọ ẹ̀ lọ kó sábẹ́ tírélà a ah, mo gbà á ládùúrà àdánwò ńlá tí ayé ti parí páńpẹ́ ńlá tí ayé ti parí kòtò ńlá tí ayé ti gbé kalẹ̀ tí wọ́n retí pé kó wá jìn sí bàbá màmá tó ń gbọ́ mi bùrọ̀dá tó ń gbọ́ mi sìsítà tó ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe program yìí gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi mo gba aládùúrà lórúkọ Jésù ìṣẹ̀dá yóò ní gbàbọ̀dé ẹ̀. àṣé ìránṣẹ́bìnrin tọkọ yìí lọ fẹ́ ẹlẹ́gbẹ́ ni tó ń wá tó máa fi dájọ́ ìyàwó ilé ẹ̀ dẹ̀ mọ̀ ṣùgbọ́n wọ́n ní níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé ọ̀dájú lọ́kọ rẹ ìwọ náà gbọ́dọ̀ dájú délẹ̀ kó o kálá ni èèyàn kì í dájú mọ́ wa nínú ẹgbẹ́ ń bí kó retí káwa náà ṣàánú fún bọ́kọ̀ yìí ṣe jáde nìyẹn o tí tirẹ̀là yìí pa á kí lóhun tí ọ̀rọ̀ yìí kọ́ wa gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ wà ní politics gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe politics gbogbo ẹ̀yin tẹ́ gbé agbára kan dání tàbí òmíràn tí àwọn ọ̀dọ́ ń ké tí àwọn ọ̀dọ́ ń pariwo gbogbo ìyàwó lè daṣẹ́wó tán torí wọn rí oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ under age ni wọ́n rán níṣẹ́ dé torutoru kó ba lè jẹun ẹ dẹ̀ kọ́ etí ikú ẹ̀yin kówó sílé ẹ̀ ń rí wó mọ́lẹ̀ ẹ̀ ń tọ́jú owó sínú reservoir ẹ̀ ń tọ́jú owó sínú sọ́kàwé. ọjọ́ yín ti wà numbered. ká ní pé ọkùnrin yìí súnmọ́ yàwó ẹ̀ ń jọ́ kan kó béèrè wípé kí ló dé tó ń sunkún aya mi ṣe mọ̀ pé yàwó ẹ̀ sọ fún pé ikú ló lọ ìdínkù ẹ̀ ló lọ. tó o bá máa fẹ́ yàwó mi ẹni tó lọ fẹ́ yìí òun kọ́ ló yẹ kó o fẹ́ ẹ̀ méje ló máa gorí àyà ẹ̀ tó bá ti gorí àyà ẹ̀ lẹ́ẹ̀keje ó gbọ́dọ̀ fi ayé sílẹ̀ ṣùgbọ́n kò sọ fún ìyàwó ẹ̀ kò súnmọ́ ìyàwó ẹ̀ kó bẹ ìyàwó ẹ̀ ìgbà tó padà rí ikú e kò sẹ́ni tó kò sí ẹ̀dá ṣàánú ẹ̀ torí pé kí ni òun náà ò ṣàánú ẹni tó bá ṣàánú ló máa ráàánú gbà ẹni tí ò bá ṣàánú kò lè ráàánú gbà now kí ni nǹkan tí mo fẹ́ sọ ṣẹ́rí politics tó ń lọ lóde lọ́wọ́lọ́wọ́ yìí ó pín sí ọ̀nà mẹ́ta ọ̀nà kínní ṣẹ́rí márùn tí wọ́n pè ní òbí ẹ mi dáadáa o òtítọ́ ni wípé ó ní reputation lọ́dọ̀ àwọn ènìyàn òtítọ́ ni wípé gbogbo ènìyàn fẹ́ràn ẹ̀ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ṣùgbọ́n ẹ gbọ́ kò bá dáa kí òbí kọtí sí ní tàwọn wí lọ́wọ́lọ́wọ́ Àtíkù òtítọ́ ni wípé àwọn alágbára ni wọ́n fẹ́ lò ọ̀rọ̀ tí mo ń sọ yìí tó bá ń bọ̀ kí n má lè dákẹ́ o mi ò mind tẹ́ bá lè sẹ́ndì ẹ̀ sí wọn àwọn alágbára àwọn kabal àwọn ló wà lẹ́yìn Àtíkù ẹ gbọ́ mi dáadáa Àtíkù òun ni àwọn kabal ni wọ́n fẹ́ gbé agbára lé lọ́wọ́ ẹ gbọ́ mi dáadáa ẹlẹ́ẹ̀kẹta àwọn tó jẹ́ sọ̀pọ́tà bàbá Tinubu ǹjẹ́ mọ̀ àwọn yẹn àwọn sọ̀pọ́tà bàbá Tinubu àwọn ni smart people tó wà behind the kaba ọpinra wọn sí mẹ́ta àwọn Fúlàní ló ní Àtíkù àwọn ọ̀dọ́ àwọn ló ní Òbí àwọn ọlọ́pọlọ àwọn tó ń ṣàkóso ọ̀rọ̀ nàìjíríà <laughs> àwọn ló ní bàbá Tinubu ẹ wá gbọ́ dáadáa ẹ lọ múra o gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà lẹ́yìn Òbí ohun tó fẹ́ ṣẹlẹ̀ rèé irú nǹkan tó ṣẹlẹ̀ ní Lekki toll gate ní ìgbà tí Òbí bá wọlé wọ́n fẹ́ rìpíìtì ẹ̀ ìwé tí a ṣí kalẹ̀ ni mò ń kà fún yín yìí o nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ ní Lekki toll gate ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ ní Lekki toll gate òun ni wọ́n fẹ́ kó rìpíìtì ara ẹ̀ tí Obi bá wọlé ẹlẹ́ẹ̀kejì tí bàbá Tinubu bá wọlé àwọn alágbára tí a pè ní kabab behind the Fulanis àwọn wo ni Kabal àwọn Kabal yìí wọ́n ti ń darí Nàìjíríà ọjọ́ ti pẹ́ wọ́n ti ń darí Nàìjíríà ọ̀nà ti jìn ṣùgbọ́n iye àwọn ènìyàn ò sí lọ́wọ́lọ́wọ́ báyìí iye àwọn ènìyàn ti wá sí wọ́n ti sọ pé àwọn ò gbà mọ́ ojú ti là ìyà ti pọ̀ jù àwọn èèyàn ṣetán láti kọ ìyà ṣùgbọ́n àwọn kàbá náà ti mọ̀ wípé awo àwọn ti ya wọ́n dẹ̀ ti múra ojoojúmọ́ ni wọ́n ń kó àwọn àjèjì ènìyàn wọ ilé ojoojúmọ́ ni wọ́n ń kó àwọn jagunjagun wọ̀lú ojoojúmọ́ ni wọ́n ń kó àwọn òjíṣẹ́ dé tòrutòru má padà ni wọ́n ń kó wọn wá torí kíni torí wọ́n fẹ́ jà wípé kí wọ́n lè fulanize Nàìjíríà ẹ gbọ́ ẹlẹ́ẹ̀kẹta ṣe rí àwọn tó jẹ́ kàbá yìí àwọn ni colonial master wọ́n fi àwọn kàbá bojú ni àwọn kàbá tí wọ́n fi bojú òun làwọn politician wa tó jẹ́ èèyàn wa nílẹ̀ Yorùbá tó jẹ́ èèyàn wa nílẹ̀ Yíbò tó dẹ̀ jẹ́ èèyàn wa nílẹ̀ Haúsá àárín wọn ni wọ́n ti fọ́ọ̀mù kàbá wọ́n gbé owó fún wọn wọ́n gbé ọlá lé wọn lọ́wọ́ wọ́n gbé agbára fún wọn láti máa jẹ láti máa mu láti máa ṣe bó bá ṣe fẹ́ láti máa ṣe bó bá ṣe wù wọ́n ọmọ Yorùbá gbọ́ mi dáadáa ìwọ sójà tọ́kaṣọ kakí sí ẹ lọ́rùn tó jọmọ Yorùbá mò ń yá ẹ létí ìwọ ọlọ́pàá tí wọ́n gbé aṣọ ọlọ́pàá sí ẹ lọ́rùn mo fẹ́ yá ẹ ní ìmọ̀ràn ìwọ politician tó jẹ́ pé ọmọ Yorùbá ni ẹ yálà o jẹ́ honourable àbí o jẹ́ councillor àbí o jẹ́ chairman any department kò bá dáa kó o yá mi létí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ gbọ́ o wọ́n ti pín nàìjíríà ọ̀rẹ́dì wọ́n ti pín sọ́wọ́ wọ́n dẹ̀ fẹ́ ṣèkà àwọn ìran òru là ń ṣèkà wọ́n fẹ́ ṣèkà mo fẹ́ yá yín ní ọgbọ́n torí pé ọgbọ́n mi kì í ṣe ti ayé ìmọ̀ mi kì í ṣe ti ayé ẹ̀kọ́ mi kì í ṣe èyí tí mo gbà lọ́wọ́ ènìyàn kò bá dára o kẹ́ ẹ yá ọgbọ́n yìí kẹ́ ẹ dẹ̀ yá lò ibo ni mò ń bọ̀rọ̀ lọ mò ń bọ̀. ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fẹ́ dìbò yìí ẹ jẹ́ kí wọ́n gbọ́ wọn ò ní gbé fẹ́nìkan kan láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àti òbí àti bàbá Tinubu àti bàbá Àtíkù ìkan kò ní wọlé láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́gálì wọ́n á dìbò fún òbí autocratically wọ́n á dìbò fún Àtíkù. pẹ̀lú iṣẹ́ ọpọlọ wọ́n á ní pé Tinubu ló wọlé ẹ jọ kẹ́nikẹ́ni má pè mí báyìí mo fi Ọlọ́run bẹ̀yìn ẹ má pè mí mo máa tó ṣe tán mo fi Ọlọ́run bẹ̀yìn ẹ má pè mí máa tó ṣe tán pẹ̀lú iṣẹ́ ọpọlọ wọ́n máa dìbò wọ́n ní wípé Tinubu òun ló wọlé ṣùgbọ́n pẹ̀lú àṣẹ àwọn tó láwọn làwọn ní nàìjíríà wọ́n á sọ pé àtìkù ló wọlé ẹ gbọ́ eléyìí dáadáa o area tí mo fẹ́ ká ti kíyè sára ibẹ̀ gangan la wá dé yìí àwọn tó jẹ́ pé ọwọ́ wọn mọ́ ìmọ̀ wọn mọ́ ọkàn wọn mọ́ tí wọ́n dìbò normally tí wọ́n dìbò legally ó máa dìbò fún Òbí ṣùgbọ́n wọn ò ní gbé fòbí ẹ wá gbọ́ eléyìí ohun tó fẹ́ ṣe gangan ni wípé wọn ò fẹ́ kó kúrò lọ́wọ́ fúlàní ìmọ̀ wọn àti àbá wọn òun ni wípé tí Tinubu bá tiẹ̀ lo ọpọlọ tó bá lo network tó bá lo calculation tó bá wọlé èrò wọn ni wípé wọ́n fẹ́ ṣèkà láti poison ẹ̀ nígbà tó bá dẹ̀ ti di pé wọ́n ń gbé káàkiri wọ́n á ní pé kí vice ẹ̀ kó bọ́ sípò ẹ gbọ́ eléyìí dáadáa èrò bàbá Tinubu tóun fi lọ mú olórí Boko Haram ọjọ́ sí láti wá jẹ́ vice èrò bàbá ni wípé bọ́ ṣe ṣe fún Yẹ̀mí Ọ̀ṣínbàjò tó jẹ́ ọmọ tiwa nílẹ̀ Yorùbá tí wọ́n fi ṣe vice ṣùgbọ́n tí kò ní agbára láti ṣe ohunkóhun tó jẹ́ pé gbogbo ẹ̀tọ́ tó tọ́ sí wa nílẹ̀ Yorùbá ọ̀dọ̀ àwọn Fúlàní ló ń lọ òun náà ni bàbá yìí rò pé òun lè ṣe o láti sọ wípé ẹ jẹ́ ká mú ọmọ wọn àwọn tó ń dà wá láàmú ẹ jẹ́ ká mú ọmọ wọn sẹ́yìn kọ́ba lè fi ìtìjú gbé wa wọlé ṣùgbọ́n bàbá Tinubu ẹ gbọ́ àwọn ènìyàn wọ̀nyí ti ṣetán láti ṣe ìkà àwọn ènìyàn wọ̀nyí ti ṣetán láti pa yín lára àwọn ènìyàn yìí ti ṣetán láti jẹ́ kẹ́ kọjá kò lóde ayé padà sóde ọ̀run lójijì ẹ gbọ́ ohun tí alóore ń sọ o alóore ń ké o kí ìtàn yín má bàa dàbí ìtàn bàbá onípẹ́pẹ́yẹ ẹni tó lọ fẹ́ ọ̀tá ẹ̀ ní ìyàwó tó ṣe bí ẹni pé ọ̀rẹ́ òun lòun fẹ́ gbogbo ìgbà tó bá ti fẹ́ lọ sóde ìyàwó ẹ̀ ìyàwó ilé á bẹ̀rẹ̀ sí ní sunkún á máa sun ẹkún kíkorò á máa wò wípé òjòwúbìnrin kí ló ṣe ẹ́ tó ń sunkún bákàtìkàtì sọ̀hún láláì mọ̀ wípé tara ẹ̀ ló ń sọ fún obìnrin tó fẹ́ tó lọ gorí àyà ẹ̀ ìjọ́ tó bá gun àyà ẹ̀ pé ẹ̀ méje náà ló máa ráyè mọ́ kò tiẹ̀ ní pé ọdún kan ẹ gbọ́ ṣèbí àwọn ẹgbẹ́ ìyàwó ti sọ fún wípé tí ọkọ ẹ ò bá ti kọ etí sọ́dọ̀ ẹ tó o bá lò ó fẹ́ gbà tó o bá ké fún tó o bá fún ní solution tí a fi bọ́ lọ́wọ́ ikú yìí ìwọ la máa padì ó ní awọ fún awọ ẹ̀mí fún ẹ̀mí ohun gbogbo tí ènìyàn bá rí òun ni yóò fi gba ẹ̀mí ara rẹ̀ là tí ò bá ti ṣàánú fún ẹ tó o bá lò ó fẹ́ ṣàánú ẹ ikú ló fẹ́ fi ṣèfàjẹ́ èyí ni ìyàwó ẹ gbọ́ tíyàwó ẹ̀ fi ń wo wípé bóyá tiẹ̀ gbọ́ tòun lẹ́ẹ̀kan bóyá tiẹ̀ bẹ òun lẹ́ẹ̀kan bóyá tiẹ̀ rọ òun lẹ́ẹ̀kan wípé ọjọ́ tó bá rọ òun ọjọ́ náà láò yí ikú ẹ̀ padà ṣùgbọ́n kò ṣàánú ẹ̀ kò gbọ́ ohun tíyàwó ẹ̀ sọ kò béèrè kí ló fà á tí ọmọbìnrin fi máa ń ké tí n bá fẹ́ jáde bẹ́ẹ̀ ló ṣe rí o fún gbogbo ẹ̀yin politician tá à ń pariwo fún fún gbogbo ẹ̀yin politician tí à ń ké fún fún gbogbo ẹ̀yin ọlọ́pàá tá à ń ké fún gbogbo ẹ̀yin olùdìbò tá à ń ké fún bẹ́ẹ̀ ló ṣe máa rí o tí ẹ ò bá gbọ́ ohun tí à ń sọ kòtò ìparun lẹ̀ ń lọ yìí kòtò ìgbélẹ̀ ń lọ yìí ọ̀rọ̀ yìí máa kọjá agbára ìbọn o ọ̀rọ̀ yìí máa kọjá agbára ọlọ́pàá ọ̀rọ̀ yìí máa kọjá agbára sójà kí ni solution ẹ gbọ́ dáadáa. ọlákànmí jeremaya wọ́n sọ̀rọ̀ kan báyìí kí ló wí wọ́n ní ewu ń bẹ lóko ló ló ń jẹ́ fúnra ẹ̀ ewu bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ gangan lẹ́sọ yẹn sà ohun tí ó kù kí ẹ ṣe ni wípé ẹ padà sílé ẹ lọ wá àwọn ọ̀dọ́ ẹ padà sílé ẹ padà sílùú yín òbí ẹ jẹ́ kí aspirant aspirant òbí ẹni kó padà sílé ọgbọ́n mi kì í ṣe ti ayé ìmọ̀ mi kì í ṣe ti ayé ẹ̀kọ́ mi kì í ṣe èyí tí mo gbà lọ́wọ́ ènìyàn ẹ jẹ́ kí òbí padà lọ sílé ẹ gbọ́ béèyàn bá lóun fẹ́ ṣe president ìlú ilé ló ti dùn láti bẹ̀rẹ̀ sí ní ṣe president àwọn tẹ́bi ń pa aládùúgbò yín ẹ lọ kó wọn jọ ẹ bẹ̀rẹ̀ sí ní fún wọn lóúnjẹ àwọn tẹ́bi ń pa nílùú yín ẹ kó wọn jọ ẹ bẹ̀rẹ̀ sí ní fún wọn lóúnjẹ ẹ̀yin ẹ gbégbá ìbò bóyá wọn ò ní dìbò àwọn tí ò níṣẹ́ mélòó lẹ ti fún níṣẹ́ ẹlẹ́fẹ́ lọ represent wọn ẹlẹ́fẹ́ ṣàánú wọn ẹlẹ́fẹ́ jẹ́ kí oúnjẹ dọ̀pọ̀ àìtí ìdébẹ̀ ṣé ẹ ti jẹ́ kó oúnjẹ dọ̀pọ̀ ládùúgbò yín àìtí ìgbégbá ìbò ṣé ẹ ti ṣàánú àwọn tẹ́bi ń pa àìtí ìgbégbá ìbò ṣé ẹ ti dá sí ọ̀rọ̀ àwọn tí ìyà ń jẹ ọ̀nà láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ bóyá lóòtítọ́ lẹ fẹ́ ṣiṣẹ́ bóyá lódodo lẹ fẹ́ ṣiṣẹ́ ẹ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ kẹ́ ẹ tó débẹ̀ ẹ jẹ́ kọ́ mọ nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ bá débẹ̀ ìmọ̀ràn kínní nìyẹn. kí n tó parí ọ̀rọ̀ mi nírọ̀lẹ́ yìí ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ bàbá Akínbórò àbí kí lọ́ọ́ porúkọ bàbá tí bàbá Sunday Igboho torí ẹ̀ jáde ń jọ sí ọ̀rọ̀ ẹ̀ la ń pariwo wọ́n tún ti ṣèmí o wọ́n tún ti pa Gbénga Owólabí ọkùnrin rọ̀gbọ̀rọ̀gbọ̀ tó wá láti ìlú Amẹ́ríkà sílẹ̀ Nàìjíríà láti wá dá iṣẹ́ sílẹ̀ láti jẹ́ kí ìyà tó ń jẹ àwọn ènìyàn kó lè dínkù àwa wí tán aláwọn èèyàn wá sá lọ sókè òkun wọn ò wálé kí ló fẹ́ wá ṣe ń lé ìgbà tó ti mọ̀ pé táwọn bá wálé ẹ máa jí àwọn gbé ni ẹ máa kidnap àwọn ni ó pé táwọn bá wálé ẹ máa kidnap àwọn ni ẹ wá máa béèrè ransom ẹ wá ní wọn ọmọ Yorùbá ò wálé báwo ni wọ́n ṣe fẹ́ wálé wọ́n ti mọ̀ pé táwọn bá wálé ẹ máa fi àwọn ṣòwò ni ìdí nìyẹn tí wọ́n fi takú sọ́hun wọ́n mọ̀ yí pé ìlú Nàìjá ò fararọ mo wá gbàládùá gbogbo ẹ̀yin amòkùnṣèkà tó wà nínú igbó gbogbo ẹ̀yin amòkùnṣèkà tó sápamọ́ kàkàkiri gbogbo ẹ̀yin àjèjì ènìyàn tí ẹ sọ wípé ẹ̀jẹ̀ aláìlẹ́ṣẹ̀ lọ́rùn lẹ máa mú bí alálẹ̀ bá ní kó sàn fún yín ọlọ́sàn ò ní gbà bí ọlọ́sàn bá ní kó sàn fún yín alálẹ̀ ò ní gbà bí aláàárọ̀ tó bá ní kó dáa fún yín ọlọ́sàn alálẹ̀ wọn á takò omi tẹ́ bá mu á máa ṣe lòdì sí yín o ilẹ̀ tẹ́ bá ń tẹ̀ á máa ṣe lòdì sí yín o afẹ́fẹ́ tó bá ń fẹ́ sí yín á bẹ̀rẹ̀ sí ní ní yín lára gbogbo ẹ̀yin tẹ́ ní pé Yorùbá ò ní sinmi gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ilẹ̀ Ìgbò ò ní sinmi gbogbo ẹ̀yin tẹ́ kó gbogbo Haúsá tẹ́ sọ wọ́n di ẹrú tẹ́ sọ wọ́n di rádaràda tẹ́ sọ wọ́n di rédèrèdè gbogbo ẹ̀yin tí ẹ kó ẹ̀yin Yorùbá sí Ìgbò tẹ́ kó ẹ̀yin Ìgbò sí Haúsá kò ní dáa fún yín wọ́n ní ẹ sọ fún olódodo wípé yóò jèrè iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ènìyàn búburú ńkọ́ ẹ sọ fún wípé ilẹ̀ ibi ló máa ṣú fún ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo lọ́rọ̀ láti bá yín sọ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora gbogbo ẹ̀yin tí ń ṣe agitation mo fẹ́ kí ẹ dá sí ìrìn àjò àwọn hunters bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni hey, brother mi arole baba ten ten wọ́n ní èpè day twenty second of this month <laughs> ẹ lè connect mi èmi náà fẹ́ẹ́ fèpè ránṣẹ́ sí wọn ẹ̀yin abiyamọ tá a pè lọ́jọ́ sí ó dàbẹ́ nípa máa join ni baba àrólé ten ten láti gégùn fún gbogbo àwọn èèyàn burúkú yìí ta ló sọ fún yín pé èpè kìí jà béèyàn kan sọ pé èpè kìí jà ẹni kó bọ́ síta gbangba kó ní gbogbo obìnrin ìlú ẹ wá ṣépè fún mi gbogbo ọkùnrin ìlú ẹ wá ṣépè fún mi gbogbo ọmọdé ìlú ẹ wá ṣépè fún mi gbogbo àgbààgbà ìlú ẹ wá ṣépè fún mi kó wá kúnlẹ̀ sáàrin kó ní kó máa ṣépè léhùn lórí. á yà yín lẹ́nu wípé èpè yẹn á sáré ṣe àdúrà lọ. ẹ ṣeun bàbá àròlé ten ten àròlé bàbá ten ten wọn ni ẹ kú iṣẹ́ takuntakun èmi náà kì í sà ẹ̀yin náà kú iṣẹ́ takuntakun gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe èmi náà rí mo lè fọwọ́ yín gbá láàrin àwọn agitator Yorùbá tí mo lè fọwọ́ ẹ̀ gbárí àròlé baba ten ten wọ́n jẹ́ kan bó tiẹ̀ jẹ́ pé bọ́rọ̀ bá ṣe dùn yín sílẹ̀ ṣe máa ń sọ bọ́rọ̀ bá ṣe dùn wọ́n sílẹ̀ ṣe máa ń sọ màá tún máa bá yín sọ̀rọ̀ sà inú mi dùn ẹ ṣe gan ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbìyànjú ẹ bẹ̀rẹ̀ sí ní gbé sẹ́mínà kalẹ̀ fún iṣẹ́ tó kù tá a máa máa ṣe jù ń sìn oníṣẹ́ security ojúlé sí ojúlé àdúgbò sí àdúgbò ìletò sí ìletò ẹ bẹ̀rẹ̀ sí ní gbé security kalẹ̀ àsìkò yìí kọ́ la máa máa ṣépè fún àwọn bàbá wa àsìkò yìí kọ́ la máa máa ṣépè fún àwọn ọba àsìkò yìí kọ́ la máa ṣépè fún àwọn baálẹ̀ àsìkò yìí kọ́ la máa máa bú politician o ẹ gbọ́ mi dáadáa àsìkò tá a wà yìí ohun kan tó kù tá a máa máa ṣe ẹ bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọdẹ dìde àwọn ọlọ́dẹ ló wà nínú igbó àwọn ọlọ́mọ ń tọ́ bá afẹ́fẹ́ sọ nígbà tí iwin dé tí iwin ò fi lè gbé wọn àwọn ọlọ́mọ tí wọ́n bá igi sọ tí igi fi lanu nígbà tí kìnìún fẹ́ pa wọ́n jẹ tí kìnìún ò fi rí wọn pa àwọn ọlọ́mọ tí wọ́n bá erin sọ o ní ìgbà tí erin dé tí erin fẹ́ gbé wọn mì tí erin fẹ́ lọ́ wọn mì tí igi dẹ̀ gbà wọ́n ẹ lọ wá àwọn ọlọ́dẹ ọ̀rọ̀ yìí kọjá kẹ má lẹ́ fowó rẹ́ nìkan iṣẹ́ ọ̀rọ̀ yìí kọjá kẹ kàn sọ pé ẹni méjì ẹni mẹ́ta kan lẹ fẹ́ rán níṣẹ́ àwọn ògbójú ọlọ́dẹ ẹ lọ pé wọ́n jáde ẹ lọ pè wọ́n sígboro ẹ lọ pè wọ́n wá sílé àwọn fúlàní àjèjì ọlọ́ àwọn fẹ́ gbalẹ̀ nàìjíríà àwọn fẹ́ gbalẹ̀ bàbá wa wọn ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti pẹ́ lẹ́nu ẹ̀ wọ́n ti pẹ́ nínú iṣẹ́ ìkà wọ́n ti níyàwó sáàrin wa wọ́n ti lọ́mọ sáàrin wa kódà wọ́n ti wà pẹ̀lú wa tipẹ́tipẹ́ ọ̀nà ti jìn wọ́n kàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ni wọ́n ti mọ̀ wípé last opportunity làwọn níyì tí Buhari bá ti lè lọ ayé àwọn bàjẹ́ wọ́n dẹ̀ fẹ́ bà nǹkan jẹ́ ojoojúmọ́ ni wọ́n ń kérò wọlé àwa náà wà ní lajú wa sílẹ̀ kíta lùbọ́ kókó wọ̀ mo fàsìkò irọ́ gbogbo ẹ̀yin abiyamọ tá a ṣàdúrà ìmọ́lẹ̀ ńjọ́sí tẹ mú ìmọ́lẹ̀ dání tá a ṣe àkàrà ẹjọ́ tó bá ti dijọ́ Tuesday ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ṣọ́ òru ìwọ tó o bá lè ṣe tòru wà á lè ṣe tọ̀sán mo gbàgbọ́ wípé àdúrà ń gbà mo gbàgbọ́ nínú agbára àdúrà ó ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ wa a ò ṣetán láti gbàgbọ́ nínú agbára àdúrà ọ̀pọ̀lọpọ̀ wa a ò ṣetán láti lo àṣẹ àdúrà ọ̀pọ̀lọpọ̀ wa a ò ṣetán láti lo májẹ̀mú àdúrà àdúrà a máa sọ òpè di ọlọ́gbọ́n àdúrà a máa sọ ọlọ́gbọ́n di wèrè àdúrà a máa sọ alágbára di aláìlágbára àdúrà a máa sọ ọ̀bàyéjẹ́ a máa sọ sí ìwòrìwò níta gbangba lójijì àdúrà a máa wólé ikú àdúrà a máa wólé àrùn ju bá a ti ń pariwo yìí ǹjẹ́ ṣàkíyèsí wípé àwa tá à ń gbàdúrà a ò tó nǹkan òótọ́ ni pé ewé ń bẹ òògùn ń bẹ òótọ́ ni pé ewé wà egbò wà ewé níṣẹ́ tiẹ̀ egbò níṣẹ́ tiẹ̀ àdúrà ó níṣẹ́ tiẹ̀ o babalọ́lá gbàdúrà ibi tó kúnlẹ̀ sí tó ti ń gbàdúrà ìgbà tó dé stage kan igbó bẹ̀rẹ̀ sí ní mì àwọn igi igbó mì afẹ́fẹ́ ńlá ń fẹ́ ìjì abàmì ń fẹ́ babalọ́lá wa pariwo pé olúwa kí leléyìí olúwa ní dojú ẹ bolẹ̀ ṣáà máa gbàdúrà máa béèrè fún agbára babalọ́lá wa dojú bolẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà bó ṣe ń gbàdúrà ló wá gbọ́ tí àkùkọ ẹdìyẹ ń ké ṣùgbọ́n bí àkùkọ ẹdìyẹ ṣe ń ké yìí ó yàtọ̀ sí nọ́mà àkùkọ ẹdìyẹ ó ní olúwa kí leléyìí olúwa ní abàmì ejò èyí tí wọ́n ń bọ babalá ní olúwa ní kíni kí n ṣe olúwa ní máa gbàdúrà bó ti ń gbàdúrà ejò yìí ń bọ̀ níbi tó wà ejò fẹ́ wá gbé mi sí ìyàlẹ́nu ìgbà tí ejò yìí débi tí babalọ́lá wà ẹ̀yin ènìyàn ìgbà tí ejò yìí dé ibi tí babalọ́lá wà babalọ́lá ò gbójú sókè ó ṣà ń pariwo agbára iná ẹ̀mí mímọ́ agbára iná ẹ̀mí mímọ́ agbára iná ẹ̀mí mímọ́ ejò yìí gorí ẹ̀ kọjá wọ́n ní wípé kí ejò yìí tó pààyàn á kọjá lọ akọjábọ̀ akọjálọ akọjábọ̀ akọjálọ akọjábọ̀ tó bá ti kọjá lẹ́lẹ́kẹta àwa lanu ẹ̀ á gbé ènìyàn mì láti orí á gbé ènìyàn yẹn mì láti ẹsẹ̀ dé orí ṣùgbọ́n sí ìyàlẹ́nu bí ejò yìí ṣe kọjá lára babalọ́lá tó kọjá ẹ̀kíní tó kọjá ẹ̀kejì ìgbà tó máa kọjá ẹ̀kẹta ejò yìí bẹ̀rẹ̀ sí ní gbẹ látòrí tó fi dé ìrù ejò yìí dẹ̀ gbẹ ẹsẹ̀ yẹn lé ní ìgbà tí Babalọ́lá nìyẹn o inú ayé yìí ni o bá a ṣe ń pariwo tó yìí ǹjẹ́ mọ̀ yí pé àdúrà tá a gbà kò tí ì tó nǹkan yàtọ̀ sí Babalọ́lá ibo ni àwọn ènìyàn bíi Samsoni wà agbára tó ṣiṣẹ́ nínú ayé Samsoni ó sì wà láàyè tábà lè gbàdúrà bíbélì wípé oúnjẹ fún inú inú fún oúnjẹ gbogbo ẹ̀ máa dópin lọ́jọ́ kan ogun ti débodè gbogbo igbó gbogbo reservoir gbogbo reserve center ibẹ̀ làwọn olórí burúkú yìí ti wà kò yà yín lẹ́nu wípé àwọn tí wọ́n fi tírélà kó wọlé ibì kan ni wọ́n ń parẹ́ sí gbogbo ìgbà colonial kílẹ̀ ń pè gbogbo ìgbà coronavirus tọ́lá àgbọ̀dọ̀ jáde lé àṣé tírélà wọn rìn kiri lóru wọ́n ń kó àwọn ajímú ẹ̀jẹ̀mẹ̀jẹ̀ wọ́n ń kó wọn káàkiri ìlú wọ́n dẹ̀ ń pariwo coronavirus ẹ̀ gbọ́dọ̀ jáde coronavirus ẹ gbọ́dọ̀ ṣe gbá ẹ gbọ́dọ̀ ṣàwo ẹni tó bá jáde wọ́n á ní kí sójà nà wọ́n á ní pé torí pé ó fẹ́ kárùn lọ sílé fáwọn èèyàn ẹ̀ irọ́ ni wọ́n pa gbogbo ìgbà yẹn ni wọ́n fi ń ṣe exchange by barter àwọn tí wọ́n kó wọlé yìí gbogbo ìgbà yẹn nǹkan ogun ni wọ́n kó wọlé àwọn tó wà nínú igbó òdédé wà nínú igbó gbogbo ìgbà tó fi ṣé wa mọ́lé lọ́jọ́ sí àsìkò yẹn ni wọ́n fi kó wọn wọlé ṣé ẹ rántí ìgbà tí wọ́n sọ wípé kẹ́nìbọ̀dì má jáde ìgbà tó ní kẹ́nìbọ̀dì má jáde yẹn ló ti ṣe àwọn iṣẹ́ burúkú yìí o ló fi jẹ́ pé ó ti di tipátipá báyìí kí gbogbo ọmọ Yorùbá ẹ lọ ẹ má lo security Haúsá ẹ má lo security ọmọ Ìgbò kó lọ lo security Ìgbò Haúsá lọ lo security Haúsá ọmọ Yorùbá o gbogbo ẹ̀yin àgbẹ̀ àsìkò ti tó ẹ jẹ́ ká pera wa gbogbo àwọn nǹkan oko wa tí wọ́n ti bàjẹ́ afẹ́túnṣe ìwọ tó bá mọ̀ pé ó tó gbangba sùn lọ́yẹ́ àsìkò lélẹ́yìí láti lo ẹ̀bùn tọ́lọ́run fún ẹ ẹ̀yin àkàndá ènìyàn àsìkò lélẹ́yìí kẹ́ ẹ jáde àsìkò lélẹ́yìí afẹ́sìkí ọ gbogbo ìlú àsìkò lélẹ́yìí afẹ́sìkí ọ gbogbo àdúgbò gbogbo south west pátápátá olúwa ní ká lọ kéde ìsọjí grassroot hunters and farmers network olúwa ní ká lọ kéde ìsọjí gbogbo ẹnu bodè ìlú olúwa ní ká lọ kéde ìsọjí ká lọ sọ àsọtẹ́lẹ̀ síbẹ̀ ẹni tó bá gbé ogun wọ ìlú yìí irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ kó fẹ̀mí ara ẹ̀ di olórí ogun tó bá gbé ogun wọ ìlú yìí irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ kó fẹ̀mí ara ẹ̀ di olórí ogun tó bá gbé ogun wọ agbègbè yìí irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ kó fẹ̀mí ara ẹ̀ di wọ́n ní ká lọ fìtúrà rí tí ọlọ́tẹ̀ kì í gbóòórùn bẹ́ẹ̀ lolúwa wí by the special grace of God a máa inaugurate organisation yẹn láìpẹ́ àti ìṣàjọ ọlọ́dẹ tí ń fún wọn ṣe wọ́n ti káàkiri ṣùgbọ́n ṣá bíbélì wípé ní orúkọ olúwa àwa yóò pa wọ́n run ó ní wọ́n rí wa nínú àìlera wa wọ́n ṣe tán àti jà wá lógun àti lọ̀ wá mọ́lẹ̀ ó ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun àwa yóò ṣẹ́gun wọn. ibo lẹ́yìn ènìyàn bíi samson wà ẹ̀yin oní násìrì ẹ̀yin àlèmọ̀ndíwù àlèmọ̀ndírí ọlọ́run láti ìgbà ìwáṣẹ̀ wíyíbo lẹ́wà àsìkò lélẹ́yìí kẹ́ ẹ jáde ẹnìkan ń béèrè pé kí ló ń jẹ́ samsoni samsoni ní ọkùnrin kan tí wọ́n bí tí wọ́n ní pé abẹ ò gbọ́dọ̀ kan orí ẹ̀ Dèlílà ló padà gé irun orí ẹ̀ tó fi di aláìlágbára kí ló mú mi sọ̀rọ̀ samsoni ọjọ́ tí samsoni fẹ́ kú nígbà tí wọ́n ti gé irun orí ẹ̀ tí wọ́n ti dé tí wọ́n ti bọ́ṣọ lára ẹ̀ tí wọ́n ti tú sí ìwòrìwò ó wá ṣe àdúrà gbà gbogbo ẹ̀yin ọmọdé tá ń kó kiri tá ń pè lórúkọ Jésù ẹ̀yin ò ní ṣe ọ̀rọ̀ sọ ẹ̀ ní ṣe agbára lò ẹ̀ ní ṣe àdúrà gbà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lókè òkun jákèjádò àgbáyé àtẹ̀yìntẹ̀ wà létẹ̀ ń tẹ̀lé wa ẹ ò ní ṣe agbára lò Samson ní Olúwa ó fún mi ní agbára mo pa abo bíárì nínú aginjù ó fún mi ní agbára mo pa kìnìún àti àmọ̀tẹ́kùn tó fẹ́ jẹ àgùntàn tí mò ń ṣọ́ ó ní mo béèrè ní ẹ̀kan ṣoṣo yìí fún mi ní agbára kí òun àti gbogbo àwọn ènìyàn tó ń wo ìwòwò òun tó ń fòun ṣẹ̀sín tó ń fòun ṣẹlẹ́yà yìí kí àwọn ìdìjọ́ kú papọ̀ ẹ lọ ka ìwé àwọn onídàájọ́ yẹn ó wá bẹ ọmọkùnrin kan ó ní kó di ọwọ́ ọ̀tún mú ó bẹ ọmọkùnrin kan ó ní kó di ọwọ́ òsì mú ó ní kó fi síbi tí pílà ilé yẹn wà ó wá fi ọwọ́ yẹn ti pílà lẹ́sẹ̀kẹsẹ̀ bíbélì wípé agbára ọ̀run sọ̀kalẹ̀ lé samsoni lórí ó dẹ̀ tí odi méjèèjì kan ó tì í wó odi méjèèjì wó lulẹ̀ ilé dẹ̀ wó pa gbogbo àwọn ènìyàn tó wá fi ṣẹ̀sín gbogbo àwọn ènìyàn tó ń béèrè pé ọlọ́run rẹ̀ dà màmá lórí ọmọ tó bí gbogbo àwọn ènìyàn tó ń béèrè pé ọlọ́run rẹ̀ dà ìwọ bàbá yìí lórí iṣẹ́ tó ń ṣe gbogbo ìṣẹ̀dá tó ń béèrè pé ọlọ́run rẹ̀ dà lórí aya tó fẹ́ gbogbo ìṣẹ̀dá tó ń béèrè wípé ọlọ́run rẹ̀ dà lórí ìgbésí ayé rẹ̀ gbogbo alágbára ìka ọ̀dájú awo ènìyàn tó ń béèrè wípé ọlọ́run wa dà nílẹ̀ yorùbá lórúkọ olúwa a ó pa wọ́n run bí iná igú lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọ yẹn ni gbogbo wọn kú wọ́n kú pẹ̀lú samsoni ẹ yé gbàgbọ́ wípé nípasẹ̀ èrò nìkan lọ́lọ́run lè fi ṣiṣẹ́ àìṣetán àti gbàdúrà ohun mẹ́ta ló ń jà wá lógun oúnjẹ owó àtobìnrin tí a bá ti lè kóra wa ní ìjánu ẹ̀yin násìrì ọlọ́run tí a bá fìmọ̀ ṣọ̀kan tí a bá lè gbàdúrà èyí tó máa ya wèrè fún wèrè èyí tí náà máa là lára ẹ̀ èyí tí bọ́ǹbù á pa bọ́ǹbù tó fẹ́ fi pa wá èyí tí bọ́ǹbù á pa èyí tó máa dojúkọ olórí ogun fúnra rẹ̀ táyìn níbọn ó wà láàrin wọn ẹ jẹ́ àpẹẹrẹ wájọ́ àní kẹ́ ẹ má jáwé àní kẹ́ ẹ má ṣàgùn torí pé nǹkan táwa nílẹ̀ Yorùbá nìyẹn àfẹ́ntọ́ bá fẹ́ tọ́ra wa jẹ́ pásítọ̀ mò ń sọ lánàá mo tún tún sọ kò sí tó burú jù tó bá lóńdè kò sí tó burú jù tó bá lóńdè sábẹ́ suit níbi tọ́rọ̀ dé yìí kò sí tó burú jù tó bá gbé òǹdè sábẹ́ sùtánà wàá lo bí bẹ́ẹ̀tì ni wàá fi ṣe bẹ́ẹ̀tì wàá sọ wàá lo bí bẹ́ẹ̀tì wàá lo òǹdè yẹn wàá lo bí bẹ́ẹ̀tì wàá daṣọ lé lórí ibi tọ́rọ̀ dé nìyẹn o operation Nehemiah la wa o ẹ máa fọwọ́ kan kọ́ ilé ẹ máa fọwọ́ kan mú ohun ìjà dání kó mi má bàa tẹ ìwọ ìgbín lẹ́nu ni o mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ sọ̀pọ́ọ̀tì mi lọ́jọ́sí nígbà tí mo ní wípé olúwa ní ká gbàdúrà fún Chief Sunday Igboho àti Ìbà Gani Adams iná tí ọ̀tá fẹ́ dá sáré wọn kó má bàa jò mo dúpẹ́ pé ẹ sọ̀pọ́ọ̀tì mi nígbà yẹn adìjọ gbàdúrà adìjọ ṣèṣọ́ òru fún fourteen days irú àdúrà yẹn tún ti dé báyìí o ṣùgbọ́n forty days la máa fi ṣe pẹ̀lú ìmọ́lẹ̀ lọ́wọ́ lójoojúmọ́ táwa ti parí àdúrà yẹn wàá tàn mọ́lẹ̀ yẹn ilẹ̀ yorùbá ò gbọ́dọ̀ bógun lọ gbogbo àwọn akíkanjú wa èyí tó nílò agbára kí agbára tó lọ èyí tó nílò ọgbọ́n láti tukọ̀ kí ọgbọ́n tó lọ àwọn akíkanjú wa tó ń sọ̀rọ̀ ọgbọ́n kún ọgbọ́n òye fún òye ìmọ̀ fún ìmọ̀ ìgboyà lé ìgboyà agbára lé agbára tí ò bá sí àdúrà lẹ́yìn alágbára alágbára máa ṣubú tí ò bá sí àdúrà lẹ́yìn olóògùn olóògùn á máa ṣe ògùn lò tí ò bá sí àdúrà lẹ́yìn lára olórí ìlú olórí ìlú á sì ìlú darí o. torí náà mo fi àsìkò yìí bẹ̀ wá gbogbo àwọn alábọ̀dé tó ti káàkiri ẹ jẹ́ ká fi àdúrà rán wọn níṣẹ́ lágbára ọlọ́run a máa kọ́ sẹ́kítẹ́rìà tiwa tán láìpẹ́ yìí a ti bẹ̀rẹ̀ sí ní kọ ọlọ́run ló ń kọ gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń ràn wá lọ́wọ́ a máa dúró látọ̀ọ́lá lọ màá bẹ̀rẹ̀ sí ní dúró sórí sẹ́kítẹ́rìà tiyẹn a ti ṣe first office màá dúró sílẹ̀ màá bẹ̀rẹ̀ ní ṣàdúrà fún yín ẹ ní wọ́wọ́ tì bí a ò bá kọ ogun yìí òyìnbó kọ́ ló fẹ́ wà kọ́ fún wa o àwọn òyìnbó colonial master ló pọ̀ jù láàrin wọn wọn ò fẹ́ ká bọ́ ìwọ̀nba lè òyìnbó tó fẹ́ràn wa àwa la máa kọ́ fúnra wa ẹ gbọ́ mi dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tẹ̀ ń bú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tẹ̀ ń bájà wọ́n ń padà bọ̀ wá ṣe ti Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ àwọn security tẹ̀rù pé wọn ò ní gbọ́ tiwa wọ́n ń padà bọ̀ wá ṣe tiwa ṣẹ́rí pé àdúrà tá a gbà yẹn erí kó gbà ohun tó fẹ́ ṣe nígbà yẹn ni wípé kí Chief Sunday Igboho àti Gani Adams kọ́ wojú ara wọn kọ́ lè bá ilẹ̀ Yorùbá jẹ́ pátápátá ká lè lẹ́fù ẹ̀rẹ̀ ilẹ̀ Ọlọ́run wá fi àjùlọ hàn wọ́n ó fi àṣírí hàn wá ìgbà tọ́lọ́run fi àjùlọ hàn wọ́n tó fi àṣírí hàn wá àwa gbàdúrà Ọlọ́run dẹ̀ gbọ́ ohùn wa Ọlọ́run tó gbọ́ ohùn wa nígbà yẹn kò tí ì dákẹ́ ó sì lè gbọ́ ohun wa báyìí tá a bá lè pé tó bá ti di pé nǹkan dojúrú àdúrà ló kàn àròlé bàbá tẹ́ǹtẹ̀ wọ́n ní èpèdè ń bọ̀ <laughs> a lè bá wọn wí o a ní nítorí tó fi pé èpèdè ń bọ̀ èpè gidi àwọn olúgbòhùn tó confam àsìkò tá a máa lo lélẹ́yìí ṣùgbọ́n mo bẹ̀ yín abiyamọ ẹ lọ sàn ìjà yín àdúrà yẹn ò tí ì tán ẹ̀yin náà rí wípé èṣù gbógun láàrin Ìbà Gani Adams àti Chief Sunday Igboho di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan sì fẹ́ máa dájà wọn sílẹ̀ mo wá fi àsìkò yìí mo fi rọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀ ń ṣe OPC lórí ọ̀rọ̀ tí brọ́dà wa Saheed Ire lórí ọ̀rọ̀ tó sọ ẹjọ́ mo fi Ọlọ́run bẹ̀yìn ẹ fi ọwọ́ wọ́nú mo fi ọlọ́run bẹ̀ yín ẹ fi ọwọ́ wọ́nú mo rí i pé ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní jáde bẹ́ẹ̀ ṣe jáde fún yèyé dára ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ kinní kan àwa kan wà táwa àwa ò sọ̀rọ̀ sí ìbá Gani Adams rí o mo fẹ́ kẹ́ wo tàwa táwa gba ti Gani Adams mo fẹ́ kẹ́ wo tàwa tí ọ̀rọ̀ bàbá Gani Adams àwa tọ̀rọ̀ wọn yé mo fẹ́ kẹ́ wo tiwa ìgbà tó gún tiẹ̀ lé gidi tí gbogbo ẹ̀ dojúrú bí ẹsẹ̀ taylor mo fẹ́ ka ẹ wo tàwa táwa ò ta àwa ò tako Ìbà Gani Adams mo fẹ́ ka ẹ mọ̀ pé àwa kan ṣì wà ọmọ Yorùbá gidi ni wá àwa kì í ṣọmú àlè ẹjọ́ ẹ jìbù rẹ ìwọ̀nba tẹ́ ẹ sọ yẹn ó ti tó. Adékànbí Adétòkunbọ̀ wọ́n ní proud of you proud of you too sir thank you wọ́n bá tẹ́ sọ yẹn ó ti tó mo rí pé bọ̀dá yẹn náà ti dákẹ́ kò sọ̀rọ̀ mọ́ ẹ jọ ohun tá a nílò ń sìn òun ní ìfẹ́ mo dẹ̀ fásitì irọ́ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jọ ẹ yé sọ̀rọ̀ sáwọn olórí wa gbogbo wọn pátápátá tó ń ṣe nǹkan tí ò yẹ kó ṣe yẹn gbogbo wọn kọ́ ló mọ nǹkan tó ń ṣe iyì ọ̀pọ̀lọpọ̀ ra wọ́n fẹ́ lómi ní májèlé jẹ́ wọ́n gba ẹlòmíì lábẹ́rẹ́ wọ́n sàṣẹ́ lòmíì wọ́n tọwọ́ ẹlòmíì bọ ìmùlẹ̀ òdì kò lè yọra ẹ̀ ń bẹ̀ àwa lè yọ wọ́n ẹ má jẹ́ ká di ẹrù kún ẹrù wọn ẹ jẹ́ ká wá ọ̀nà láti fà wọ́n jáde ọ̀nà tá a dẹ̀ máa gbàre ẹ jẹ́ kí gbogbo ìlú sí ìlú ilé sílé tó wà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ meeting that's the only solution ọlọ́run wa ràn wá lọ́wọ́ ọlọ́run wa fún wa ṣe kí n tó máa lọ mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ gbọ́ program alẹ́ yìí mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ṣíà program yìí lórúkọ olúwa ẹ ò ní gbógun lọ gbogbo ẹ̀yin akíkanjú ọmọ ilẹ̀ yorùbá lórúkọ jésù kristi ilẹ̀ ò ní jì mọ́ yín lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin tí àti jẹ àti mú nira tó nira lára lórúkọ jésù kristi ìtura kó dé bá yín lójijì ènìyàn kan ló máa ń wọnú ayé ènìyàn tí ayé ènìyàn máa ń dojúrú ènìyàn kan ló máa ń wọnú ayé ènìyàn tí ayé ènìyàn máa ń nítumọ̀ ènìyàn kan bí ẹgbẹgbẹ̀rún ènìyàn tó máa wọnú ayé rẹ tí ayé rẹ á bẹ̀rẹ̀ sí ní nítumọ̀ lórúkọ Jésù ẹ lọ pàdé ara yín. ènìyàn kan bí ẹgbẹgbẹ̀rún ènìyàn tó máa bẹ iṣẹ́ rẹ wò tí iṣẹ́ rẹ á bẹ̀rẹ̀ sí ní fọhùn lórúkọ Jésù ẹ lọ ènìyàn kan bí ẹgbẹgbẹ̀rún ènìyàn tó máa dìde fún ìran Yorùbá tí gbogbo ọ̀rọ̀ wa lójútùú lórúkọ Jésù ọ̀run kó gbé e dìde ohun tí mo gbọ́ ni pé à ń dá ọgbọ́n padà fún àwọn ènìyàn wa nípasẹ̀ àdúrà tá à ń gbà lọ́wọ́ yìí ẹ rí wípé ọgbọ́n máa bẹ̀rẹ̀ sí ní farahàn nílẹ̀ Yorùbá ọgbọ́n tí wọ́n ti dè mọ́ igi tí wọ́n ti ṣálàgàdàgodo olóye lọ̀rọ̀ mi lè yé o sí àwọn èèyàn wa ò mọ nǹkan tó yẹ kó ṣe ẹ rí pé ọgbọ́n á bẹ̀rẹ̀ sí ní dé àwọn èèyàn wa máa mọ nǹkan tó yẹ kó ṣe báyìí Yorùbá máa bọ́ ṣùgbọ́n ẹ má rọ́ọ̀ṣì o ẹ má jẹ́ àrọ́ọ̀ṣì o òmìnira kì í ṣe o téèyàn ń sáré wọnú ẹ̀ ó gba ìgbésẹ̀ o ìtọ̀sẹ̀ lọ́lọ́ lọ̀yọ́ o ẹjá tó bó ṣe yẹ ká tó ká tọ́ bó ṣe yẹ o kó má bàa dẹrun nídìí òwe lọ́rọ̀ tèmi o mi ò ní sọ ju bí tí mo sọ dé yìí lọ o ìtókù ó tún di ọ̀la ẹ ò ní jábọ́ o ayé ò ní fẹ́ ẹ̀jẹ̀ yín pa títì láró o wọn ò ní fi ẹ̀jẹ̀ yín wọn ò ní fi bọ ìlú o Owo ni bale ilé fi ń ṣe baálé Ni bàbá fi ń ṣe bàbá lórí ọmọ ẹwà lobìnrin fi ń jọba nílé ọkọ ṣùgbọ́n ẹ̀jẹ̀ ènìyàn ni àwọn ọ̀dájú ènìyàn ni wọ́n fi ń to ìlú ẹ̀jẹ̀ mi àti ẹ ẹni tó bá wá láti fi ṣètùtù lórúkọ olúwa kó forí ara ẹ̀ gbé iná lórí ẹlẹ́bọ èpè lórí elépè èlíjà dúró òrìṣà bá lè dúró wòlíì bá lè dúró wòlíì bá lè pe náà iná kò dáhùn èlíjà ní ẹ da omi sórí òrìṣà ẹ da omi sórí ẹbọ èlíjà pe ọlọ́run bàbá rẹ̀ kó tó pé lẹ́lẹ́kẹta iná sọ̀kalẹ̀ iná la omi gbẹ iná jó ẹbọrún iná jó òrìṣà báàlì mo gbàdúrà lónìí bí n bá ṣe wòlíì àtẹ ọ̀kan láàrin àwọn tó rí orí ọ̀fẹ́ láti gbé májẹ̀mú dání mo gbà ládùúrà gbogbo ẹ̀yin abiyamọ tó ń gbọ́ mi ẹ ò ní bógun lọ ọmọ yín ò ní bógun lọ iṣẹ́ yín ò ní bógun lọ ilé yín ò ní bógun lọ ilẹ̀ Yorùbá di òmìnira ilẹ̀ Yorùbá di òmìnira ilẹ̀ Yorùbá di òmìnira a wa lẹ́wọ́ a wa lẹ́nu a láì àti láíláí àmín àmín àmín lórúkọ jésù méje méje méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah osana osana osana osana osana osana osana iye iye iye iye iye iye iye ogo ogo ogo ogo ogo ogo ogo ní fẹlẹ ọkọ ẹ náà yẹn.